láàyìnlá ìjọba sẹ́mìnà wa sọ fún ọlọ́ni ilẹ̀ sáà yà kù. yasa pé. wàlà sí kàdára. fàdà. wàlà sí àrẹ́jà. wàlà kùsà àná àwà. ìlànà. bàbá rẹ lò mí ní bá wo bọ̀bíkì àbí tí ma àbùsí ìtẹ̀gbẹ́sẹ̀ lọ́bẹ̀ ẹ tí ó jẹ́ ayé òsínlẹ̀ yìí.

ebi ma tu ọmọ mi lọ gbari mọ ebi kẹrin pa àwọn amúlọba ni wọn pọ sùn. ọmọ bẹ ju òkú yìí láyé lè di láyé lè wọ́n fẹ́ ju òkú yìí. wọ́n fẹ́ ju òkú yìí lápapọ̀. ọ̀dẹ̀ sí malẹ́bí òkú kan ní kàkà káraká ni àwọn ọmọ mi náà náà wà pẹ̀lú mi àti dírẹ́bà wọ́n máa ń bi bàbá bàbá dẹ́dẹ̀ rí bàbá ismail mú ẹ̀rẹ́ ṣé kọ̀bí sí ló láti wọn ni àgbà wọ́n láwọn ní ọmọ mi ẹ̀wọ̀n mọ́tò dúdú yẹ o ẹ̀wọ̀n mọ́tò dúdú yẹ o ọlọ́run ti sọ̀rọ̀ ọ̀tẹ̀ ẹ̀ ni ẹ̀ ò ní padà dúró lóṣù. ọlọ́run nábìlọ́dọ̀ ọlọ́run ó ní ìsà ohun owó tó wọ́n fi tọ́jú ìyá ìjọjọ́ gbó kọ́lọ́jọ́ dẹ̀ fóun. ẹlẹ́kọ̀ọ́ bá sàmì fún un. ẹ bá sọ pé á mí ẹ bá ní á mí láyé òkú bàbá yín àní ti omi láyé òkú bàbá rẹ àní ti orí láyé òkú bàbá rẹ ayé òní máa gbé ọkà láyé òkú bàbá rẹ tí ẹni tẹ́gbàgbé òṣèlú ṣe inú ayé kò má rí bẹ́ẹ̀ ayé òní wúlí ṣe ọ́.